بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته so, الحمد لله إنني أشهر رمضان نلقو يوم الله oṣù ìfọ̀dọ̀ 1435 oṣù nehu yanulugu nyoka july 2014 to karatuwa onale alikadu koji sura ikumado akini suratul hashiri to ingini anya dokatuwa kwane kupahi ojo abakwane suratul mumtahina omonga anya dokatuwa kwane ingini oje kije kagbo kamlu chukolo نعم الله أكوى يا أيها الذين آمنوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوا وعدوكم ونوكم أولياء تلكون إليهم بالمودة وقد كفروا وقد كفروا بما جاءكم من الحق يخرجون نعم الله أكبر الله تبارك وتعالى يا دودو يا أباكوانا يا جدي أما باكوكما دي إيماني أمو جوا كوادوما إني يا أيها الذين آمنوا أو أمكم ديمان قجو لا تتخذوا عدوي سورة كده جانا مدينة مدورة وي أوجو أكا أمكم ديمان قجو يا منو لايمي وعدوكم أولياء ba meno laime me gwonyu ma kuma du ma ci yare ne ju ene uchubio ene olali taku medu fedo medu liduma medu fedo karabuma ojo akume shalin wa qad kafaru bima ja'akum min al-haqq ojo shi abu gidai malgai kafiri shi bayan wi kuma dan kuma dan me ku gaskiya yin mai kafiri shi kun yukhrijuna ar-rasula wa iyyakum unuce ma'adnuduhu bihi wata ma nibi no be hote wa iyakum ama onugun go ma ngaw menu du be hote be to den in kuntum kharajtum jihadan fi sabili an tu'minu billahi rabbakum rabbikum toruku me mi imani du me muka don du pojo allah ki chodu me yin in kuntum kharajtum jihadan fi sabili ichi gwana kuma kuma duhu kunyime umeng'o kwi maka umeng'o medina imri toro yo meng'o umeduhu imri toro kadi no yo kinyo ba umeduhu wabtigho amardati kiamudi edeboye mikushojo umetini to tusiruna ilayhim bil mawadda to kumedi ma ba bolege nu e tusiruna ilayhim bil mawadda unga yango dui ufedo mako yadu fedo ngabule umamaja wa wa'ana alamu bi ma akhfaytum wa ma alantum omi ushema en kumerutu mamaja mayan yi kumerutu yugiri wa man yaf'alhu minkum ene du ki a chali gide hume ba ki a ma ba bu gide oyi bita ba faqad dalla sawa as-sabil ene lay mulla ilay pretty bad.